أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محادثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أتقفون ألوم وبالا ọba aláàánú jùlọ lórí wa olùpèsè fáwọn ẹ̀dá ọlọ́run ọba àlíkíọ́lá onísí ẹ̀yin ènìyàn alam taraw anna Allaha asbagha alaykum ni'mahu zahiratan wa batina ọlọ́run ní sójú yín fọ́ ni ọlọ́run ní abẹ́ yafọ́nú fọ́ra ni ọlọ́run iṣẹ́ ìrìnà ìrìnà tá fún yín iṣẹ́ ìfìrìnà máa o ẹ̀rí ni báwo ọlọ́run ọba àlekèọ́lá asbaga aleikum ni'ima udhahiratan wa batina bá a sì ṣe àwọn ìdẹ̀kùn fún yín dara funyi. sì dẹ́ra fún a fi dára yìí a fi bòyí èyí tó ọlọ́run níṣẹ́ ẹ̀rí ni kẹfì wòye sáwọ̀ ọlọ́run kẹfì mọ́ ọlọ́run ọba àlékẹ́ ọlá ṣe tó kálíbà dúpẹ́ fún ó kéré náà àwọn ènìyàn tí ó mọ eléyìí ní àwọn tó já sí pé wọ́n wòye sí ọ̀rọ̀ ọlọ́run wọ́n sì mọ rírì Allah subhanahu wa ta'ala wọ́n sì fọwọ́ wọn síbi tọ́wọ́ ń gbé láti gbọ́ ọ̀rọ̀ sí ọlọ́run ọba àlekè ọlá subhanahu wa ta'ala lẹ́nu eléyìí náà tó lọ́pẹ́ fún wa ní àwọn orí tọ́lọ́ ń fún wa ní ìtòpọ̀ jáǹtì rẹ̀rẹ̀ la tuhsuha ẹ lè ka àwọn orí tó ti ṣe lórí àwọn ènìyàn èyí tó kéré nínú àwọn orí tó ṣe fún wa <clears throat> Ona náà ni kí ẹnìkọ̀ọ̀kan wa ta wà níkàlẹ̀ lónìí tá ń gbọ́ wa àbẹ́nìkọ̀ọ̀kan tó láǹfààní ti ń gbọ́ wa ládùúgbò káàmọ̀ wípé àwọn kan ni a jọ ṣe palẹ̀mọ́ fún Ramadan ní ọdún tí ó kọjá táwọn náà ní èròǹgbà wípé èmi ò ní dé bá wọn láyé àlàáfíà ń bẹ kódà lómi tó ń lọ́rọ̀ olówó onídúkìá ìtẹ̀yìn níláyé ọlọ́run ọba àlíkè ọlá jogún fún ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ní inú àwọn tí ń palẹ̀ mọ́ tí ń retí wípé wọ́n ò rósù wọn ò ní rósù nígbà tí ilẹ̀ tòní bá ti sú kò sí nínú wa mọ́ o àwọn kan ti jáde lọ nínú wa tí ó sì wu àwọn náà kèsè pásítọ̀ pé bóyá ǹjọ́ tí mo dá ti tó rí ọlọ́run kí ni mò ń ṣe é kù tí mo ń jẹ́ máa ń ìyẹn kọ́ ló ń ṣe wọ́n o ojú ro abiyamọ tó fẹ́ fọmọ rẹ̀ kalẹ̀ túláàsì ló dé o túláàsì ló dé bẹ́ẹ̀ bá wúro àwọn nǹkan wọ̀nyí ni ọpẹ́ fún wa Ibn Fadli rahimahumullahu ta'ala wa sàn ó láwọn sàhábà onu يسأل الله عز وجل ستة أشهر أن يبلغه رمضان odidi oṣù mẹ́fà làwọn ẹni ìṣáájú ramadan bá ń lọ lẹ́yìn ah oṣù àlùbáríkà yìí ó ti jáde lọ́dọ̀ wa osu tó oṣù mẹ́fà báyìí ọlọ́run o oṣù mẹ́fà tó kù kí ni ọlọ́run tó dé bá wọn láyé orí six months lóyún máa ń sunkún kalẹ̀ sọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ramadana mi ò sì dé bá wọn láyé bákan náà oṣù mẹ́fà èyí tí wọ́n ṣe lẹ́yìn ìgbà tí ramadan bá ti parí ẹkún ni wọ́n tún fi sun síwájú ọlọ́run kì í ṣẹkún pé àà ah, mo gbà á inú mi ń dùn kọ́ Ibn Fadl ni ní ẹkún tí wọ́n máa ń sun síwájú ọlọ́run náà ni pé láàrin oṣù mẹ́fà tó yẹ tó ní òun ni wípé Ramadan ló ti lọ yìí ni báwo ni iṣẹ́ tá a ṣe yóò ṣe jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run torí pé iṣẹ́ ṣíṣe kó jẹ́ ìtẹ́wọ́gbà rèé oríire kan ni fún mùsùlùmí kì í ṣe ń tó rọrùn ní tó sì tóbi ni bí sọ́jọ́ jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run àwọn ẹni ṣáájú wọn máa sunkún ẹ̀ púpọ̀ wọ́n sì máa kéde rẹ̀ wọ́n fi máa pariwo rẹ̀ wọ́n máa sunkún síwájú ọlọ́run sẹ́nà Ali radiyallahu anhu ó ní kúnú kúnú li qabul al-amal ashaddu itmama min al-amal. báyìí bá ń béèrè iṣẹ́ kọ́lọ̀ ń jẹ́ aṣiṣẹ́ dójú rẹ̀ kéèyàn ó ṣiṣẹ́ kó bọ́ sójú ẹ̀yẹ ni pé bọ́lọ̀ ń ṣe fẹ́ kó ṣe gangan ni'matu azima ìdára ọlọ́run kan tó tóbi lòun náà àmọ́ ìdára kan tó tóbi jùlọ òun náà ni ni'matu qabulil amal òun ni kọ́lọ́run ó fún wa ní ibi kó fún ẹnìkọ̀ọ̀kan ní ìdára bó ṣe ń gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀dá nisẹn naa sọ fún wa pé kúnú lè kọ̀bú lè làámẹ́lì aṣáàdù ìtìmọ́ọ̀mọ́ mi nà làámẹ́lì. ẹ̀yin mùsùlùmí nítorí ẹ̀kẹ́ jẹ́ wàhálà tẹ́ ẹ máa ṣe tí ó máa bá ẹ̀mí yín ni bí ọlọ́wọ́ sì gbàṣẹ lọ́wọ́ yín kì í ṣe wípé kẹ́ẹ̀kan máa wo wípé kẹ́sàkólé kan sẹ́nìkan láì bọ́lọ́wọ́ sì gbàṣẹ ni eléyìí làwọn sahaba al-kirham radiyallahu ta'ala anhum ajma'in wọ́n máa wá sunkún síwájú ọlọ́run fún oṣù mẹ́fà gbáko lẹ́yìn ìgbà tí ramadan bá ti lọ oṣù mẹ́fà tí ramadan bá ti lọ àdúrà yìí ni wọ́n máa ṣe bọ́lọ́hún sì gbàṣẹ lọ́wọ́ wọn ẹ̀wà oṣù mẹ́fà tó kù tí ramadan ń bọ̀ ẹkún ni wọ́n tó máa sọ pé ọlọ́run o oṣù oríire yẹn ti ń bọ̀ oṣù àlùbáríkà ni jẹ́ kó dé bá wọn láyé ṣùgbọ́n jọ́ kan náà làdúrà náà ó pin àwọn sàábé là ń dárúkọ yìí sí ni tábánikà máa ka iye ọdún tẹ́lifíkan ti jẹ́ ní kálẹ́ni tó jáde kó kan yìí láyé náà wọn ni ó ti lé lẹ́gbẹ̀rún ọdún kọ́dọ̀ kò sẹ́gbẹ̀rún ọdún àti méjì ma àtọ́gọ́rùn méjì mọ́ torí tó pẹ́jù náà ni olókíni o òun náà ló padà rí ká ní pé wọ́n lo míà àkọ́kọ́ tán tánàbí ti jáde láyé míà ẹlẹ́ẹ̀kejì báyìí ìbẹ̀rẹ̀ gbogbo wọn ti kú kò fẹ́ẹ̀ sísá abẹ́ kátà ni àwádìí ní sùúrù nígbà tí ó lo míà ẹlẹ́ẹ̀kejì yẹn ni ó débi ara kò sí mọ́ wọ́n ti lọ tán ìjọ kan náà làdúrà dópin bá ti ṣe é ṣe é ṣe é ṣe é ṣe àmọ̀dá nǹkan náà ni wọ́n gbà kan yìí bó jẹ́ pé gbà náà ẹni tó kú náà ká tá à ń sọ náà ní kọ́dún yìí tó dó àmọ̀dá nǹkan náà ló gbà kan yìí tó gbà kan yìí náà ló tó kọjá àwọn tó tún kù ní sinna ní tá gbà kan yìí àdámọ̀ ṣùgbọ́n ká fi tá a fi wà láyé yìí ní ká idúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó pàwọn náà anabi sallallahu alaihi wa sallam anabi ní ẹnikẹ́ni tí wọ́n bá ṣe oṣù yìí tí wọ́n bá ṣe oore rẹ̀ tí wọ́n ṣe léèwọ̀ fún fàkọ́dí hurima al-khayra kullaha gbogbo orí pátá ni wọ́n ṣe léèrè tọ̀hún gbogbo tí ń jẹ́ orí ayé pátá téèyàn fi lórí lọ́wọ́dún ọlọ́run wọ́n ti ṣe léwọ̀ fún onítọ̀hún àwọn oṣù èyí téèyàn máa fi ṣeré oṣù sẹ́ni oṣù téèyàn ń kó ìfà níwájú ọlọ́run ni oṣù àlùbáríkà ni oṣù ìbùkún ni sọ́dún eléyìí ni àwọn tó ti lọ náà ní àwọn náà pàwọn onídòní ni fún wa o ọpẹ́ ni àwọn àti bẹ́ẹ̀ náà tó máa palẹ̀ mọ́ fún Ramadan ọdún ni wọ́n bá pọ́pọ́ ti rúṣù nísìnyí àwa olú ah ṣáàlà ṣáàlà a ti ń palẹ̀ mọ́ fún báyìí ó sì ti dé báyìí àmì ọlọ́run ọba àlekè ọlá gbogbo ẹnìkọ̀ọ̀kan wa tá ń palẹ̀ mọ́ fún afẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ ní ọlọ́run jẹ́ ayọ̀rí ẹ̀ pẹ̀lú dùnú ká ṣe pẹ̀lú ká gbà pẹ̀lú dáadáa ká àti gbogbo àwọn ẹni ṣáájú tá a fẹnu kàn lẹ́ẹ̀kan yẹn ni àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé àwọn táyé wọ̀nyí ọlọ́wọ́n sábà kẹgbọn lápapọ̀ insha Allah kẹbí tí wọ́n ní kí àṣàgbéyẹ̀wò ẹ̀ ní òní kẹbí tí a mọ̀ ní pé àtọ̀hí òní tí a ń sọ lọ́wọ́ kẹbí tá a mọ̀ ń ṣàlàyé fúnra láàyè yìí nípa àwọn orúkọ ọlọ́run àtàwọn òròyìn ọlọ́run ṣùgbọ́n sì wọ́n fún wa ní àwọn ọ̀rọ̀ pé nígbà tí Ramadan ti dé nìyí ká sàlàyé nípa àwọn àkàmí Ramadan àwọn ìdájọ́ èyí tí ó sọmọ oṣù tí aláǹretí táwọn wò dẹ̀dẹ̀dẹ̀ èyí tí ń wò wá yẹn ni àkàmù síyà àwọn àdájọ́ tó rọ̀ mọ́ ààwẹ̀ gbígbà nínú sẹ̀ríà Islam alákọ̀ọ́kọ́ adẹ̀símọ́ nígbà tá a ti wò pé ọ̀rọ̀ àkàmì náà la kó fẹ́ kò ní pé à ń dààmú rárá ẹ̀rí tó bá ní Quran lọ́wọ́ gbogbo àná láti mọ àyà tí ọlọ́run ọba alikiola ìwé tó ti sọ̀rọ̀ nípa àwọn àdájọ́ ọ̀rọ̀ ààwẹ̀ fún wa nínú Quran Quran two ta mọ̀ gẹ́gẹ́ bí àyà one hundred three ẹ̀ẹ́n tó bá ní Quran ó tún lè gbé àsìkò yóò pọ̀lọpọ̀ àná láti àyà ìṣeré ọlọ́run ọba alikiola sọ nípa Ramadan láàrin àwọn àyà mẹ́rin péré náà ni ṣùgbọ́n àyà mẹ́rẹ̀ẹ̀rin yìí ọlọ́run ọba àlíkè ọlá sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ níbẹ̀ gan ló fi já sí pé àwọn àyà mẹ́rẹ̀ẹ̀rin yẹ òfin nípa tá a mọ̀ sí tá a fi ń gba àwẹ̀ àwọn wo ni ó gbà àwọn wo ni ò ní gbà àwọn wo ni àwẹ̀ tọ́ sí àwọn wo làwẹ̀ ò tọ́ sí inú àwọn àyà mẹ́rẹ̀ẹ̀rin àbí báwo la ṣe gbà àwẹ̀ náà inú àwọn àyà mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí ọ̀rọ̀ náà pèsè rẹ̀ púpọ̀ bóyá pé ojúṣe ọlọ́run sallallahu alaihi wasallam ó tún ṣe àlàyé àwọn míì fún wa ní inú ẹ̀ ṣùgbọ́n tó ṣàlàyé fún wa yìí náà ní ó fi ń ṣàlàyé ọ̀rọ̀ ọ̀rọ̀ inú àwọn àyà mẹ́rẹ̀ẹ̀rin náà ni ìyẹn ni wípé ànábì ṣe tẹ̀fsíìrì rẹ̀ fáwọn mùsùlùmí torí pé níta bá ti gbọ́ tọ́lọ́wọ́n bá àlekè ọlá bá ti mú ọ̀rọ̀ wá lórí ẹ̀ tọ́lọ́wọ́n bá àlekè ọlá bá sọ pé eléyìí bá lè ṣe báyìí lè ṣe bí àyọ̀rọ̀ ni bóyá àwẹ̀ ni nti hadithi ó dúró fún wa lágbègbè ibẹ̀yẹ òun náà ni kó máa jẹ́ àlàyé fún àwa mùsùlùmí yẹni kí yóò máa jẹ́ àlàyé fún wa pé báyìí eléyìí rí báyìí ni eléyìí rí. ọlọ́wọ́n bá alikẹ́ ọlá kẹ́bí tá a sọ nínú àwọn àyà mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí àyà mẹ́ta àkọ́kọ́ fẹ́ni tó bá gbọ́ràn àwọn àfáàyè dáadáa tó sì gbófin ọlọ́run yé àwọn kankan ti wà ńbẹ tí ó tóbi gan àwọn náà ni wọ́n ń pè ní ṣùrùtù síyáàmì Ramadan àwọn májẹ̀mú tí a máa fi ń gba ààwẹ̀ ó ti pé inú àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta tàkọ́kọ́ àyà kẹrin tọ́lọ́mọba àlékí wọ́n látún sọ̀rọ̀ nípa ààwẹ̀ fún wa ibẹ̀ ni a ti rí Arkanun siyam bákan náà ni adẹ̀rí àwọn adabu siyam àti àwọn sunanu siyam iná àwọn àyà mẹ́rẹ̀ẹ̀rin yẹ ní àyà kẹrin ìbẹ̀rẹ̀ ọlọ́run ti ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn olùmọ̀wá sórí eléyìí ó túmọ̀ wípé àwọn nǹkan tí a máa ṣàlàyé láàrin àyà mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí òun náà ni ó kú sínú ọlọ́wọ́n bá alikẹ́ ọlá sọ nínú aya kọ̀kọ́ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam akurani ní eré òjíṣẹ́ ọlọ́run lọ́ni ya ayyuhal ladina amanu kutiba alaykumus siyam kama kutiba ala alladina min qablikum la'allakum tattaqun ọlọ́run ní àyà àkọ́kọ́ sọ fún wa ni wípé ọlọ́run ní ya ayu alladina amanu ọlọ́run ní mo pẹ̀yìn tẹ́ nígbàgbọ́ lódodo ẹ̀rí kutiba alaykum siyam mo ṣe ààwẹ̀ lọ́ranyàn fún lọ́ranyàn lẹ́yìn lórí kama kutiba ala alladina min qablikum gẹ́gẹ́ bí mo ṣe ṣe lọ́ranyàn fún àwọn tó ṣáájú yín la'allakum tattaqu kẹ́lẹ́ bá jẹ́ni tí ó sì kíni tí ó payọ̀ ọlọ́run eléyìí ni àyà àkọ́kọ́ ọlọ́wọ́n bá àlékè ọlá ó sọ fún wa pé òun ṣe ààwẹ̀ lọ́ràn àyàn lé wa lórí alákọ̀ọ́kọ́ kí là ń pè ní àṣìyàm yẹn ni asọ́wùm jámù ẹ̀ ní àṣìyàm kí là ń pè ní ààwẹ̀ gangan kẹ́rù àwọn lẹ́dọ̀ àwọn elédè kí ni ṣẹ̀ríà gbà lérò níbi ààwẹ̀ gangan asawom òun náà ni emsaaku wakafu anise òun náà ni ìkóra dúró níbi nkankan ìkóra dúró níbi nkankan ọlọ́wọ́ bá alikẹ́ ọlá sọ nínú alukur'an nígbàtí ọlọ́wọ́ bá alikẹ́ ọlá sọ nípa ìyá wa Maryam. tí ó bí anabi isa tánpẹ̀ ní isa bùn mariam ọlọ́run ní nígbà àwọn àwọn èèyàn dọ́dọ̀ ìyá mariam tí wọ́n ń béèrè nípa tó ń béèrè lọ́wọ́ rẹ̀ ọlọ́run ní ọlọ́run ní inni nazartu mo ti ṣe ìlérí yẹn ni mo ṣàdéhùn mo ṣèlérí síwájú ọlọ́run ọba ọba àlékeọlá ọba oníkẹyẹ nì nípa kíni sẹ́wùmá láyà yìí kì í ṣe kó gbààwẹ̀ lómi ntó fúnbẹ̀ náà ni pé inni nazaritu ila rahmani yẹni sumta wa imzaka mo ti ṣèlérí ọlọ́run ọba àlékeọlá ọba níkẹyẹ nìí pé ìní sọ̀rọ̀ yẹni ó kẹnuró níbi ni o níbi ọ̀rọ̀ yẹni imsak wa kafa ni ṣe kakẹnuró níbi kankan pa ni ṣe àbí ìkóradó níbi kankan pa ni ṣe eléyìí nítumọ̀ lédè nìyẹn àmọ́ ní ṣẹ́rìn níta àmọ́ sí ààrẹ òun náà ní kíni o. الإمساك ان كنيو الإمساك من الشرب والطعام وكل مفترات من طلوع الشمس من طلوع الفجر الصادق إلى غروب الشمس مع نية تعبد لله عز وجل يقول أدرو نبي كني níbi jíjẹ ìkúra dúró níbi mímu pọ̀kúlù muftarat àti gbogbo tí máa ń bá ń ba àwẹ̀ jẹ́ torí pé kèsè pé ń tá a bá jẹ nìkan àbí ń tá a bá mu nìkan ló lè ṣe kí àwẹ̀ sí kí ni ó lè mú bàjẹ́ àti gbogbo tí bá ń ba àwẹ̀ jẹ́ tí máa ń pata pọ̀n fún almuftarat èèyàn ti ṣe kí ni o àwẹ̀ yẹn ti bàjẹ́ min tulu'i fajr sadiq nígbà tí alifájà rí òdodo bá ti yọ títí yóò fi di kí ni o oòrùn yóò fi wọ̀ eléyìí ni àwọn tí àwọn olùmọ̀ fún wa àwọn olùmọ̀ wa ní tó kọjá àwọn adọ́rọ̀ yẹn dúró báyẹn ṣùgbọ́n àwọn olùmọ̀ wa ní tó padà wá lẹ́yìn wa pàmò lékún ọ̀rọ̀ rẹ̀ wípé pẹ̀lú kí ni o máa ní iye ti ta'budullah pẹ̀lú àníyàn pa afẹ́fi ṣe kí ni afẹ́fi jọ́sìn fún ọlọ́run ọ̀bá máa ń gbà mí ìnìyàn lè kó àwọn kóra dúró kó má jẹ kó má mu kó jẹ pé ńgbà tí yẹn ṣe haraka lásán ni ẹ̀rí wọn ni kó má jẹ haraka lásán fún wa ó gbọdọ̀ ní wípé ala níyàn pẹ̀lú ẹ̀ yẹni pé àníyàn pa àfi ń ṣe kíni o àfi ń jọ́sìn fún ọlọ́run tó lé nítumọ̀ ní ṣẹ́rìn inú ṣẹ̀rí Islam a kóra dúró níbi jíjẹ níbi mímu ní gbogbo nǹkan tí máa bá ń já ààwẹ̀ látìgbà tí alifájàre bá ti yọ títí òòrùn ó fi wọ̀ tásìlá níyàn wípé a fi ń ṣe ìjọsìn fún ọlọ́run ọba àlìkíọ́lá eléyìí ni tá mọ̀ sí ààwẹ̀ nínú sẹ̀rẹ̀ Islam bákan náà ní nígbà tá a bá gbọ́ ààwẹ̀ tá a gbọ́yé ní ti ń jẹ́ lédè ní àbí tí Islam gbà lérò nípa rẹ̀ a tún gbọ́yé látara wípé ká a lójú kòkòrò díẹ̀ ká tó bọ́ síbi àwọn òfin tí àwẹ̀ mọ́ wa ó náà ni wípé káàmọ̀ wípé àwẹ̀ Ramadan oríire kan ni fún àwa mùsùlùmí gẹ́gẹ́ bí ta sọ síwájú anabiwa Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run a máa sọ fún àwọn sahaba tẹ́bi hadith ń bẹ tí afáwa Anas bin Maliki rọdíyàlláhu ta'ala ánìwù tó gbà wá olóòjísé ọlọ́run anábì à ń sọ pé inna hadarakum o inna shahara almubaraku anábì à máa sọ fún wa pé oṣù albarka kọ́dí hadarakum ó ti dé o oṣù oríire oṣù albarka anábì à máa sọ fún àwọn sàábé pé ó ti yọ ó ti dé ó ti súnmọ́ yín òjijì ọlọ́run tún fi ìlẹ́yìnlá khayrun min alfi shahar nínú oṣù yìí tún ní òru kan tó ń bẹ nínú ẹ̀ òru tá a wí yẹn ni ó tún lóore ju ẹgbẹ̀rún oṣù lọ ètò ìmọ̀súnmọ̀ sí bíi eighty three years àti nǹkan kan sọ́dọ̀ bí sọ́sílám ń sọ fún wa bí oore Ramadan oore àwẹ̀ yìí bó ṣe tó nínú ọ̀rọ̀ tá nínú ẹbí tó máa ń sọ. So, fáwọn sahaba kiram gẹ́gẹ́ bí hadith etí abu hurairata radiyallahu anhu tó gbà wá olójísé ọlọ́run ọba àlekèọ́lá bí ramadan bá dé báyìí a máa ṣe àwọn ní ojú kòkòrò anabi sallallahu alayhi wa sallam a máa sọ fáwọn sábà báyìí wípé kullu amalin bunna ádámà gbogbo sí ọmọ anabi ádámà lápapọ̀ pátápátá yudọ́ọ̀ìfù hasanatu bẹ̀háṣírí amthaliha wọ́n a máa sanwó lẹ́sàn a máa ní àdìpèlé pẹ̀lú iṣẹ́ ẹyọkan dáadáa iṣẹ́ dáadáa kan ní yóò máa ní aládá mẹ́wàá yóò máa ní kíni o yóò máa ní aládá mẹ́wàá ìlà sábọ̀ àmì àdéhìk láti aládá mẹ́wàá nìí ọlọ́wọ́ ti máa ṣàdípele rẹ̀ adípele rẹ̀ tí ó fi máa wọ ọgọ́rùn-ún méje ẹ̀san olóríire ilà máa ń ṣá allah anabi sallallahu alayhi wa sallam oní ọlọ́wọ́ bá alikẹ́ ọlá sọ wípé bí ó ṣe bí ọgọ́rùn-ún méje ládàá yìí ni ẹ̀san yìí ní òun ọlọ́wọ́ bá alikẹ́ ọláwọ̀n tó ní dadó ń bẹ̀ ni ilà máa ń ṣá allah títí bí ó ṣe máa lọ ní ìtẹ́mi ọlọ́run bá fẹ́ kó dé inú àwọn ẹ̀san tí mo máa ń san ẹnì kọ̀ọ̀kan tó bá ṣiṣẹ́ rí olùwàyàkú ń lọ ṣùgbọ́n lọ́wọ́ bá àlékọ́ wá tún wá sọ láàyè yìí pé ìlà sọ̀m àyàfàwẹ̀ nìkan àyàfàwẹ̀ nìkan tẹ iná ulí wa á na ájìsì bì àwẹ̀ ń tẹ èmi nìkan ni mo ní èmi ni mo ní èmi sì ni màá san aláwẹ̀ lẹ́san èmi ni màá san lásì ẹ̀san rẹ̀ èmi ni ìyẹn ni pé ẹ̀san àwẹ̀ kọjá. ashru amzaliha wa ila sab'a mi'i bi'if wa ila man sha Allah ẹ̀sẹ̀ àbẹ́ ti kọjá eléyìí nìyẹn o ká ni bẹ́yẹn bá ṣe aládà kan ni ó gbà àdìpẹ̀lẹ́ ó tún ma mo wa yaqulu Allah ta'ala ọlọ́run tún wá sọ wípé gbogbo ohun tí mo sọ o ọ̀rọ̀ ọ̀run ni sọ fún ọrọ zaka ni bụ ń sọ fún yín hajj ni mò ń sọ fún yín dáadáa sóbì ni mò ń sọ fún yín àti dáadáa dáadáa bẹ́ẹ̀ ni mò ń sọ fún yín tó bá ti yẹ lẹ́yìn eléyìí ni ó ní ẹ tí wọ́n ń pè ní ààwẹ̀ ní na ààwẹ̀ ń tẹ̀ ni mo ní èmi ni màá sẹ̀ rẹ̀ bó ṣe pọ̀ tó líì torípé ẹni tó gbà wèrè were ṣe pé kò ní tí ó jẹ nínú ilé pàtàkì àwọn ọlọ́rọ̀ ọlọ́run fẹ́ lómi ní láàrí débi wípé arákùnrin kan mo ní tẹ́búárì lọ́lọ́run kárakára mọ́ra tó kọjá tá ń lò náà ni ajá rẹ̀ bó ṣe ó ga ju èèyàn lọ àná kí lè jẹ́ kí ó jẹ báyìí wọ́n ní ajá yóò mọ̀ náà wọ́n ná forty thousand léde ajá rẹ̀ nìkan forty

òní yàda àtàámàhù wàṣàràbàhù wàṣàwátàhù lè àdìlì onítọ̀ ń fi jíjẹ rẹ̀ kalẹ̀ kó ṣe púpọ̀ lóúnjẹ tí ó jẹ nílé bẹ́ẹ̀ ló fi àwọn nǹkan àmú rẹ̀ kalẹ̀ ní tí máa ń mú pẹ̀lú mi bá mú mi tó àpẹlẹ́wọ̀rọ̀ omi nítawọ̀n míì tó tẹ́lómi ní àwọn olówó tí wọ́n ń fi owó rà ní nǹkan mímu tí ò ní áńkọ́ nínú rárá tọ́ba gbé ìgò kan báyìí sìn ẹ́ five thousand naira ó tún jù bẹ́ẹ̀ lọ bí ó sì kó sí gbogbo kí ní ẹ̀rí fíríjì okùn ẹ̀rí mo mọ àwọn èèyàn kan ní ìfà tó bá sí fíríjì wọn báyìí gbogbo tó bá bẹ̀ báyìí wọ́n pẹ́ ah sówó kọ́ làwọn fi nǹkan ni tọ́ba tó wá ní kọ́ sí rúbísà ah, bọ́ọ̀sì mọ bẹ́ẹ̀ já lọ́mọ bẹ́ẹ̀ tọ́ba tó wá wọ ẹgbẹ́ lẹ́gbẹ́ ògiri báyìí àwọn ẹja tútù tí mo ti pa tí mo ti bá nínú omi inú odò àtàyí ah, tí tọ́já ní ní oríṣiríṣi ẹ̀ èwo lọ mú ìyàwó lọ ń palẹ̀ yìí ni ya subhanallah ọlọ́run sì dáhà kan tí wọ́n láyé nu ọlọ́run ló dẹ̀ wọ́n lọ́rùn débẹ̀ ọlọ́run sá fàánà lọ́rùn kó fọ ọ̀nà lọ́kọ̀ balẹ̀ kó dẹ̀ àwọn náà lọ́rùn ọmọ yanu islam gbogbo tó kàkún náà tiẹ̀ kó níní ó sà tiẹ̀ ń jẹ tẹ́lẹ̀ ó sà mú káwé ó tó dé ọlọ́run ni wọ́n fi jíjẹ kalẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n fi mú kalẹ̀ wọ́n àwàtàwù wọ́n tún fobìnrin wọn lẹ̀ adùntà fún wọn àsìkò tó wọn la ní kí wọ́n máa lò wọ́n yọ̀ǹda yóò sì máa wọ́n wò ní débẹ̀ pàtàkì jùlọ ọmọ ọ̀dọ́kùnrin ńgbà míì bóyá ìyàtọ̀ fẹ́ yà wò ṣe máa ń ni ló wá ń wo obìnrin rẹ̀ báyìí pé ah, àwẹ̀ ní o <laughs> kò tán wọ́n àwàtàwù kò sí ní débẹ̀ nítorí kí ni nítorí tèmi à ah, ó bá rí bẹ́ẹ̀ ẹ̀sán onítọ̀hún ọlọ́run lémi ọlọ́run ni màá san án a sì rí pé n ta pè ní àwẹ̀ náà nù tíṣẹ̀rí àgbàlérò a fi jíjẹ lẹ̀ a fi mímu lẹ̀ àtàwọn nǹkan tí máa ń bá àwẹ̀ jẹ́ta mọ̀símù tọ́rọ̀t náà lóbìnrin iye òṣè jíjẹ kí ṣe mímu nìyẹn pẹ̀tọ́ lè bàwẹ̀ jẹ́ èdè léyìí ọlọ́wọ́ bá àlékè ó ló fi ilẹ̀ nítorí tèmi á ah, èmi ni màá san ní ẹ̀san èyí tí ó pọ̀ níwájú èmi ọlọ́run ọba àlekè ọlá nílẹ̀ eléyìí ọlọ́run tó tẹ̀síwájú anábì tẹ̀síwájú ó ní lè sọ ìmú farihatan gbogbo gbàwẹ̀gbàwẹ̀ kan gbogbo gbàwẹ̀gbàwẹ̀ wọn ní àwọn àdùnnú méjì kan farihatun inda fitrihi ó ní ìdùnnú tí ó máa bá wọn nígbà bá ń wàfẹ́rìhàtò ìndàlẹ́kọ́ ìrọ̀bìyì wọ́n tún wá ní ìdùnnú kan o tọ́lọ́wọ́ bá àlíkẹ́ ọlọ́wọ́ fi san wọ́n lẹ́sàn-án nígbà tó bá pàdé ọlọ́wọ́ bá wọn ọlọ́wọ́ dùn wá ńlá dágbé anabi muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá àlíkẹ́ ọlọ́ni bákan náà ni òórùn ẹnu awáwẹ̀ kọ̀ọ̀kan ni àtìyàbò mi rihil maski ó ládùn lọ́dọ̀ ọlọ́run ó lọ́dọ̀ ọlọ́run ju tùràrí alimisiki lọ. alimuhimu àwọn kan tá ń sàlàyé fúnra wa yìí ó ní ká mọ̀ wípé ààwẹ̀ gángan ní oríire ńlá ni fún àwa mùsùlùmí ká gbìyànjú láti tètè yára sí i ká wẹ́lkọ́mù ẹ̀ pẹ̀lú dùnú nínú téèyàn fi múra kalẹ̀ fáwẹ̀ ara rẹ̀ nìyẹn o àwọn sahabal kirama àti tá gbọ́dọ̀ àwọn ẹni ṣáájú nǹkan ìjọsìn ọlọ́run àlekè ọlá kí ni èèyàn máa bàjẹ́ inú dídùn pé ààwẹ̀ ló dé yìí a fẹ́ pàdé ẹ pẹ̀lú ọ̀yàyà ni pẹ̀lú ọ̀yàyà pẹ̀lú dáadáa láti rí àwọn oore àti ládàá tọ́lọ́wọ́ bá àlekọ́lá kó sínú ẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi bí wáyé ramadan bá ti wọlé ni kí lànà bí sọ òní futihati abuwaabul janna wa abuwa abuwaabun nar ó sọ rí mi bẹ́ẹ̀ gbogbo tí wọ́n ń pè ní ẹlẹ́kọ̀ àlìjẹ́nà ní ọlọ́wọ́ bá alikẹ́ ọlọ́wọ́ sì kalẹ̀ ni yẹnni pé tó bá wù í tó bá wù kálukú wá gbà wọlé ẹ̀rí ọlọ́wọ́ sì kalẹ̀ fáwọn mùsùlùmí wọ́gùlùkọ́t abuwaabul nar bẹ́ẹ̀ ni gbogbo tí bá ń jẹ́ ilẹ̀kùn ná pátápátá ọlọ́wọ́ bá alikẹ́ ọlá yóò kéré ọ̀sẹ̀ fáwọn mùsùlùmí wọ́sùfìyà ti ti ṣayatin àwọn tí ọlá yóò dè wọ́n mọ́lẹ̀ àdèwọ́mọ́lẹ̀ àdèwọ́mọ́lẹ̀ n ò ní ráàyè lọ́dọ̀ yín nídìí eléyìí tabasi lọ́lọ́run ó dè wọ́n mọ́lẹ̀ ní àìtúgbé eléyìí báwo lọ́wọ́ sì dè mọ́lẹ̀ kí ló kàn yẹ kí ló kàn yẹ. abdullahi ọmọ mọ́m ahmad rahimahumullah abdullahi mi lọ́wọ́ bàbá níjọ́ náà yí pé ìrẹ́ bàbá mi anabiwa muhammad sallam ni ọlọ́run ó di àwọn èṣù mọ́lẹ̀ nígbà tí ramadan bá dé ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà ni a máa rí kọ̀ọ̀kan nínú wọn bóyá akárẹ́lù tó padà jalè kan ní abẹ́rẹ́ lómi lọ kíta ráwí ra wọ́n pàtẹ́ lómi lọ àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àṣà lómi tuntun ń jáde lásìkò yẹn ni tọ́lọ̀ wá dé wọn mọ́lẹ̀ ni. etí mọ́ muhammadu dá ọmọ rẹ̀ lóúnjọ náà ni wípé ilé ọmọ mi ó dọwọ́ rẹ̀ kọ ní ìgbàgbọ́ wípé ọlọ́wọ́ bá àlékè ọlá lóhùn ó de èṣù mọ́lẹ̀ ó sì ti dè mọ́lẹ̀ bó ṣe wá ń dè gbọ́dọ̀ béèrè lọ́dọ̀ ọlọ́run ó sì gbọ́dọ̀ bí lọ́wọ́ ẹnì kankan bó ṣe ń dè orí ọlọ́run ó sì náà nìkan náà lóye má jẹ́ kí alákàrin gbọ́dọ̀ wá ló dé sùmọ́lẹ̀ wá ń kọ́ sẹ́yàtọ̀ àwárí ti ń jalè lásìkò ramadana ni ah ọlọ́run owó dè mọ́lẹ̀ kí ló ń dààmú làákà ìrẹsì kí là ń dààmú sí ọlọ́run ní anabisi islam ní pé gbogbo tí ń jésù àtọmọlẹ́yìn yésù ní ọlọ́run ó dè wọ́n mọ́lẹ̀ ó dè wọ́n mọ́lẹ̀ nínú oṣù Ramadan nínú ládàá àti nínú bí ọlá rẹ̀ kó ṣe pọ̀ tó nìyẹn. a pàtàkì pé àsìkò tó ń pọ̀ lẹ́yìn nǹkan kọ́ la fẹ́ sọ afẹ́sọ̀rọ̀ tó pọ̀ díẹ̀ nínú àwọn ìdájọ́ tí Ramadan tí ó ní. gẹ́gẹ́ bí àyà tí a kà lẹ́ẹ̀kan ọlọ́wọ́ bá àlékọ́lá ní pé yā ayyuhal ladhīna āmanū kápẹ́rà sínú Qur'an ọlọ́run ní ẹ̀yin tẹ nígbàgbọ́ lódodo kútìbà alaykumus siyam ọlọ́run ààwẹ̀ àṣelọ́rọ̀ yàn lẹ́yìn lórí kàmá kùtìbà alàlẹ́dínà min qablikum gẹ́gẹ́ bá a ṣe sílọ́ọ̀lá yẹn lórí àwọn tó ṣáájú yín la'allakum tattaqu kẹ́lẹ́bà jẹ́ni tí ó payọ̀ ọlọ́run kí la fẹ́ rí inú àwọn àǹfààní inú àyà yìí kí àwọn òfin tó wọnú ẹ̀ eléyìí nìkan tá fẹ́ gbé kí mùsùlùmí lọ dé pẹ̀lú tá a fẹ́ fúnra wa wọ̀nyí náà ni wọn yóò fi láwọn tẹ̀yàn fi láwọn ẹ̀sán àwẹ̀ olọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń bẹnu àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta tá a kọ́kọ́ kà yìí àtẹlẹ́kẹrin tá a sàlàyé fúnra wa. ọba àlekèọ́lá oníyà ayu alẹ́dínà àmọ́nù ẹni tí ó pè níbí ni àwọn alẹ́dínà àmọ́nù àwọn tó nígbàgbọ́ sí ọlọ́run náà eléyìí jẹ́ ká mọ̀ wípé àwọn olùmọ̀jẹ́ pé láàyè yìí ṣáàtù kan ti wọlé mbẹ̀ min sùúrù ti ṣèyà nínú àwọn májẹ̀mú àwẹ̀ a sì ti mọ tí wọ́n ń pè ní májẹ̀mú gbogbo alágbọ́yé torí pé tí wọ́n pè ní májẹ̀mú rèé tá a bá ti ṣòfò níbi iṣẹ́ tá a rí níbi iṣẹ́ kan iṣẹ́ yẹ kò sí kí ni kò dáa mọ́ ìyẹn ni wípé májẹ̀mú rèé túláàsì ní kárí níbi iṣẹ́ kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ táwọn olùmọ̀ fún wa náà tọ́ fún wa ni wípé a gbọ́dọ̀ rí níbi ń tá a fẹ́ ṣe fẹ́ ṣe ṣùgbọ́n o bá a bá rí májẹ̀mú nígbà míì ní kò túmọ̀ pé ká ṣiṣẹ́ yẹ àgbọ́yé dáadáa májẹ̀mú ó máa sábà wà ní kharijin thaatin yẹn ni kharijin mashurut O máa sábà wà ní ìta ìta ṣe ní májẹ̀mú fún àti gbọ́yé dáadáa gbogbo alájẹ́ kí n fún sample tó dáa gbogbo alámọ̀ wípé àtọ̀hárátú ṣáritún min ṣurutu salat ìmára májẹ̀mú kan ló jẹ́ náà májẹ̀mú ìrun àìbẹ́ẹ̀kọ́ náà tàbá wá rí wípé ẹni tí ò mára tó ń wá lọ kírun kò mára bóyá yìí tí ó tóbi ni àbí tó kéré ta mọ̀ sí ìjà gbogbo àtàbá rẹ̀ pèsè ó ní èrò kí làá kò nírun ìdán a rí wípé a ṣe ìmára yẹ fún májẹ̀mú fún ìrun ìmára ni ó máa jẹ́ májẹ̀mú ìrun yẹn jẹ́ mashurut ìtaṣe ìmára ní májẹ̀mú fún so tá a bá ti wá rí ìmára yẹn ní èyí oníṣe kí ni kò ní nírun ṣùgbọ́n gbà míì ní èyàn lè mára kéyàn ṣàlùwàlá èyàn lè wẹ̀ jẹ́nẹ́bà ṣé gbogbo bá ti wẹ̀ jẹ́nẹ́bà gbẹ̀jẹ́ bá ti ṣàlùwàlá ló túmọ̀ kéyàn lọ kírun ètò ọ̀sọ̀ pé kharijul mashrutu nìyẹn yà lè rí májẹ̀mú ní kẹ́mọ̀ tí ìrìn tẹ́ fi ṣe ní májẹ̀mú fún kò túmọ̀ pé túláàsì ní kẹ́lọ kí n jọba sàlùwàlá bẹ́ẹ̀ ni gbogbo tí wọ́n pọ̀lọpọ̀ ní tí májẹ̀mú mú ní tó ní ṣe níbi ọ̀rọ̀ ẹ̀sìn wa nìyẹn so májẹ̀mú máa ń wà rèé ṣùgbọ́n gbà mí ní tí májẹ̀mú bá wà inú àwọn májẹ̀mú tọ́lọ́wọ́ bá àlekọ́lá dákọ sínú tíra yìí sínú alukur'an fẹ́ni tí ó gbààwẹ̀ òun náà ni kí ni o májẹ̀mú kéyìn ó jẹ́ mùsùlùmí. ìtàsìmọ̀ ní májẹ̀mú àwọn olùmọ̀ pín sí lọ́nà mẹ́ta lórí ẹ̀ wọ́n pín sí mẹ́ta ń bẹ́ni wọ́n tó pín sí méjì wọ́n pè kíní wọ́n pè kan ní ṣurutul wujub májẹ̀mú ọ̀ranyàn ẹ̀rí yẹni ṣurutul wujubu siyam májẹ̀mú ọ̀ranyàn táàrí níbi ààwẹ̀ ọ̀kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì ṣùrútù síhà ṣùrútù síhà májẹ̀mú tí ó jẹ káàwé o lálàáfíà àwọn olùmọ̀ká sọ pé méjèèjì náà ní bẹ àmọ́ ọ̀gọ̀dọ̀ àwọn olùmọ̀ sọ fún wa wípé rárá mẹ́ta ni wọ́n wọ́n ní ṣùrútù síhà ṣùrútù wùjúb àti ṣùrútù wùjúb wà sí àmáà májẹ̀mú méjì takà sáájú yẹn ni májẹ̀mú ọ̀ràn yẹn májẹ̀mú tí àwẹ̀ òfin lálàáfíà àwọn májẹ̀mú ẹlẹ́kẹta náà ni pé ṣurutu wujub wa sihhatu ma'a májẹ̀mú ọ̀ràn yẹn ni májẹ̀mú tí kóòtù lálàáfíà náà ni ẹ̀rí ìyẹn ni ó túmọ̀ pé tá a bá rí ní àwẹ̀ wa iná àwọn tó pín sí mẹ́ta wọ́n fi èyí tá kọ́kọ́ tọ́lọ́wọ́n bá àdékọ́lọ́kọ́ sọ yìí fún wa òun ni kéèyàn jẹ́ mùsùlùmí ó bẹnu mọ́jẹ̀mú síhàtú síyàm sùrùtù síhàtú síyàm ọ̀ sùrùtù wùjúb wà sí àtùmáà bá sì pèsè àwọn nìyẹn sọ àwọn tó bá pé mọ́jẹ̀mú méjì pé ni wọ́n mú pé sùrùtù wùjúb wà sùrùtù síhà wọ́n fi ìjẹ́ mùsùlùmí síbi sùrùtù síhà ẹni táwọn ẹ̀rọ lálàáfíà òun ni tani òun ni mùsùlùmí so ọ̀kan náà òfin àkọ́kọ́ nù náà àkàmì síyàm ẹni tí ó gba rẹ̀ tí ó lálàáfíà tá a gba àwẹ̀ lọ́wọ́ rẹ̀ làbúdà an yakuna muslim ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí o bí kèfèrí bá gba rẹ̀ ànígbà lọ́wọ́ ẹ̀ bí bá gba àwẹ̀ ànígbà lọ́wọ́ rẹ̀ bí gba ànígbà lọ́wọ́ ẹ̀ sọmọyìn tó yìí tá a yìí sọ pé mo gbà lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìjọsìn ó gbọ́dọ̀ so àwọn tọ́lọ́wọ́ bá adékọ́lá ń dojú ọ̀rọ̀ kan ó làwọn mùsùlùmí màmá kánà pẹ́kẹ́ bẹ̀rí tá a sọ yẹn ni mo bá dàlù kìhámọ̀ ọlọ́wọ́ bèrè àwẹ̀ lọ́wọ́ rẹ o yóò bèrè gbogbo àwọn ará àjọsìn lọ́wọ́ rẹ o sàǹgbọ̀yé tó bá tún wá gbà láyé láàjẹ́ kó jẹ́ mùsùlùmí kò ní ni yóò tún wá lò lọ́wọ́ rẹ kékeré tọ̀ sí mo sì rí ọlọ́run mo láwọn èèyàn kan tó máa ń gbà dáadáa tá a mọ̀ dáadáa tó jẹ́ kiri yóò ní wọn táwọn sọ pé kí n tẹ́ ń gbà yóò ní ládàá ọlọ́run sẹ́yìn lẹ́sẹ̀ wá ni tọ̀ ẹ mọ́ bínú ọlọ́run tó wá bẹ̀ lọ́wọ́ pé kí ló dọ́tà ìgbàwẹ̀ fún mi gbogbo àrẹ ọlọ́run àwọn ọ̀gbà wẹ̀ gbogbo ah, gbogbo gbogbo àṣẹ́bọ̀ nínú sẹ́tẹ́ ẹ̀kọ́ kí ni kò sí kankan kò jẹ́ mùsùlùmí islam tó jẹ́ dàtà àti gbàwẹ̀ lọ́wọ́ rẹ̀ yẹni mọ́jẹ̀mú àkọ́kọ́ yọlọ́lọ́ náà fi kọ́kọ́ fi síti àkọ́kọ́ pé yá ayú alẹ́dínà àmọ́nù ẹ̀yin tẹ́ nígbàgbọ́ lódodo mọ́jẹ̀mú nù sọ̀rọ̀ tó gbàwẹ̀ tí ọlọ́wọ́ gba ìjọsìn àwẹ̀ lọ́wọ́ rẹ̀ yóò tọ́jú gbàgbọ́ ẹ̀ o mùsùlùmí ẹ̀dákun ìgbà wẹ́wà a lè jẹ musulmi lórúkọ ńgbà míì ní kó jẹ pé musulmi gangan ní ìta mọ̀sádìí ọkàn bàbá jẹ́ mùsùlùmí ló kọ tá da jẹ musulmi ta ọkàn kò sáwẹ̀ fólúntọ̀ ń wò a lè mọ́jọ́ wí dáadáa lọ́ba ẹjọ́ ẹjọ́ lọ́ba wẹ̀ kódà gan ṣe ṣùgbọ́n tó o bá ọkàn tá tá sọ náà ìwọ náà gbọ́dọ̀ jẹ́ kan nínú wọn o torí pé tọ́ọ̀bá láàkì dà dáadáa rèé in tó ń ṣe láàwẹ̀ ẹ̀yọ́ ọlọ́run lè má gbà níjọsìn fún ẹ torí pé àwọn iṣẹ́ kéékèèké ń gbà mí ní tọrọ kódà ọ̀rọ̀ ẹnu lè ba gbọ́ àwẹ̀ rẹ jẹ́ ó lè bàjẹ́ ó lè pé náà àwẹ̀ tó wà lọ́wọ́ fi tí òyọkọ́ fi ròyìn ọlọ́run ọba fi ròyìn ọlọ́run tẹ́ ẹ bá sì fi irú nǹkan yẹn ròyìn ọlọ́run ọba àlékè ọlá ọlọ́run ọba àlékè ọlá yóò sọ nítorí kèfèrí ni ọ̀rọ̀ ẹnu lásán ló sọ kẹ́mọ́wá ti ní sẹ́ẹ̀sì mélòó mẹ́nu àwọn tẹ̀jọ́ ń palẹ̀ àbàbà lónìí gẹ́gẹ́ bí tí a mọ̀ dáadáa tó sì yé wa inú wọn àwọn afá babaláwo ni wọn bó ṣe ń dá àwọn èèyàn ló káwé tó dẹ́nà ní wọn dá àwọn èèyàn ló ń báyìí wọ́n sì ń gérí eku orí ẹja ẹ̀rí ẹnìkan ló ń lọ lẹ́kítọ̀ ìpalẹ̀ máàwẹ̀ lọ́rọ̀ òní tó ń sọ fún wa ó ní mẹ́tí sí lẹ́kítọ̀ náà ní náà ní afá kan sì ti gbé kìnìlẹ̀ ló lẹ̀ mú eré eku orí ẹja ló bá ń ti ah! ah! ẹ fẹ́ palẹ̀ máàwẹ̀ ó náà palẹ̀ máa lọ́wọ́ tiẹ̀ náà náà ń palẹ̀ mọ́nù èdè léyìí ọlọ́run ọba àlékè ọlá ẹni tí ọlọ́run ó gbàwẹ̀ lọ́wọ́ rẹ̀ òní kó jẹ́ mùsùlùmí ọlọ́run yá ayọ̀ alladina amanu ó kọ́ pè wá ní ọlọ́run kutiba alaykum siyam àti àwẹ̀ lọ́rùn àyàn lẹ́yìn lórí ẹ̀rí ọlọ́run kama kutiba ala alladina min qablikum la'allakum tattaqun gẹ́gẹ́ bá a ṣe ṣe lọ́rùn àyàn lórí àwọn tó ṣáájú fún yín ìlànà àgbọ́yítà àgbọ́yí bí ọ̀rọ̀ iná ni wípé àwọn òjíṣẹ́ ọlọ́run tó ti wọ́n ti kọjá lọ mílẹ̀ ní amẹ́yà ìwà rọ́sọ́l àwọn ànábì ọlọ́run ni àwọn òjíṣẹ́ wọn ọlọ́run ọba àlekẹ́ ọ láti ṣe àwẹ̀ lọ́rọ̀ yàn láwọn náà lórí ọlọ́run ti ṣe lọ́rọ̀ yàn lórí eléyìí tẹ́bí àwọn olùmọ̀ wa wọ́n sì jẹ́ ká gbọ́ yín wípé àǹfààní táwẹ̀ kọ́kọ́ bí fún aláàyè ni wípé ó sọ fún wa wípé ẹ̀sìn wa ẹ̀sìn tó ní sílísílà ni chain ni ọlọ́run ọba àlékè ọlá látòrí gbogbo ànábì ọlá àti gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ní ẹ rí i pé ó máa ń sábà so ọ̀pọ̀lọpọ̀ kíní yẹn pọ̀ tábà sọ̀rọ̀ nípa àrùn nísìnyí náà ní ẹ rí náà kúránì dáńtìrẹrẹ táwọn ànábì ọlọ́run tọ́lọ́run ti sọ nípa wọn tó ń fún wa nírò nípa àwọn wọn lọ bá níbi tó ti ń kírun bẹ́ẹ̀ ni òun ṣàṣọ́ọ́lẹ̀ tó túmọ̀ ìpè ìrun náà ni ọ̀kan náà àwọn àjọsìn táwọn ànábì ọlọ́run ti kọjá lọ ni bẹ́ẹ̀ ni ààwẹ̀ ọ̀kan náà àwọn àjọsìn tí àwọn ànábì ọlọ́run tí wọ́n ti ṣe kíni tí wọ́n ti fi jọ́sìn fún ọlọ́run ọba àlekọ́lá kọjá lọ ni kò wá sí ẹ̀sìn kankan ní gbogbo orílẹ̀ tó lè proud rú ní táwọn sọ yìí tí o bá ṣe mùsùlùmí tàlẹ́lẹ́ tó ní fáàrí yẹ tí o fi ṣe mùsùlùmí ṣé yahudi ní ó sọ fún wa wípé gbogbo àwọn ànábì tó kọjá lọ ní yahudi ni wọ́n ṣe kàlà ẹnu rògbà ká gbogbo àwọn tó kọjá lọ yahudi ni wọ́n ṣe ẹni rò gbà bẹ́ẹ̀ ni àwọn nasara ò lè sọ wípé jésù gbogbo àwọn tó kọjá lọ gbàgbọ́ tó gbọ́dọ̀ bá tẹ́ fún wọn pátápátá ni ọbẹ̀rẹ̀ pé njọ́ tí jésù ti wá kú tẹ̀ ló kúnjọ́ náà tẹ̀ wá ló bọ́ sínú sàárè ó bọ́ sínú ibojì ilẹ̀ inú ibojì ilẹ̀ tó wá wà rè talẹ̀ tó mójú táyé ń gbẹ̀pẹ̀ lọ́lọ́hùn ta ló mójú táyé wàhálà ò bá dé fìtínà ò bá dé tó pẹ́ sọ pé òun nìkan lọ́mọ rẹ̀ ẹni ò bá sì gba ipasẹ̀ rẹ̀ lè kórè níbi ọ̀dọ̀ bàbá dé àwọn tó tọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ńkọ́ ìbàtàtà ni wọ́n gbà gbogbo ṣẹlẹ̀ sàbùkù kan yẹ́yẹ́ yìí kò sánàbì ọlọ́run kan tí àwọn kiri yóò fẹ́ bàbùkù kan tán wọ́n yọ ti ẹ̀lẹ́ lọ́wọ́ eléyìí ṣe ṣìnà burúkú eléyìí ó ń wò mí ó ń wẹ̀ níbi kan ìyàwó kan wẹ̀ níbi kan wá rí gbogbo kan burúkú ló mọ̀ àwọn fine kódà kò wá sínú àwọn ẹ̀sìn tó kọjá lọ ni tó wá lè sọ wípé ẹni kọjá lọ rèé báyìí náà ni wọ́n ṣe wọ́n kírun ni wọ́n ṣe báyìí ni wọ́n pàtẹ́wọ́ ta ló sọ bẹ́ẹ̀ fún wọn bó ni wọ́n ti fẹ́ rí pé ọ̀sẹ̀ tó kọjá lọ wọ́n pàtẹ́wọ́ kẹ́ni gbogbo ànábẹ́ ọlọ́run kó kàdé ń pàtẹ́wọ́ lọ ni wọ́n ń kọrin wọ́n lùlù kàlà ọlọ́run kọba àlekí ọlá mùsùlùmí oríire ńlá lè léyìí oríire ńlá ni torí pé kí ni ẹ̀sìn àwọn ànábì ọlọ́run làwa náà ń ṣe ẹnìkan ò sì tóbi lọ́dọ̀ ọlọ́run ẹnìkan ò pàtàkì lọ́dọ̀ ọlọ́run tó dà wọn ànábì ọlọ́run ọba àlekí ọlá lọ tó ẹ̀sìn wọn náà lọ́lọ́run pé fáànù nẹ́bí ó complete fáànù nẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ làwọn náà ń ṣe òfin jásí pé àwọn olùmọ̀ sọ pé ẹ̀yìn ìdájọ́ àwọn ànábì ọlọ́run tí wọ́n kọjá lọ òfin tí wọ́n mú wá òfin tiwa náà ni ńlá àyàfi kí ni o ìgbà tí sẹ̀ríà tiwa bá mú un tó yàtọ̀ fún tiwọn jáde wá bàbá àti pé ah, eléyìí òfin ti Ìsá ni òfin ti eléyìí ni sẹ̀ríà chẹ́ǹjì rẹ̀ fáwa so ìlànà kan àwọn ànábì Ọlọ́run lò so dáadáa kan lè léyìí pé kutiba alaykumus siyam kama kutiba ala alladina min qablikum ajẹ́ pé bó ṣe ṣe láwọn tó ṣáájú náà ni ó ṣe láwọn náà pé kẹ́yìn náà máa gbààwẹ̀ ọlọ́ni la'allakum tattaqu kẹ́lẹ́bà jẹ́ ni tí ó ṣe kí ni tí ó payọ̀ ọlọ́run <clears throat> kálẹ́bà jẹ́ kí ni o ẹni tí ó payọ̀ ọlọ́run eléyìí òfin ìpayọ̀ ọlọ́run aya àkọ́kọ́ tọ́lọ́wọ́ kọ́kọ́ fi sọ̀rọ̀ òfin ààwẹ̀ ramadan fún wa lélẹ́yìí kò sí pé ramadan oṣù gbófin ààwẹ̀ àkọ́kọ́ nù ó ní kẹ́lẹ̀ bá a jẹ́ni tí ó ọlọ́run bọ́lá ò bá débi aya kan aya tá a sọ nígbà tí ó parí tiẹ̀ náà náà ni o ìpayọ̀ ọlọ́run náà ni ó ní làálàhùn bá a jẹ́ni tí ó ṣe bá a jẹ́ni bá a ìgbà tí ó parí gbogbo àwọn òfin tá a sọ wọ̀nyí àwọn ṣòrútù siyam àríkánu siyam ádàbù siyam súnanù siyam ìgbà tí ó tún parí rẹ̀ ó tún parí ẹ̀ pẹ̀lú payọ̀ ọlọ́run ìdán ó sọ fún wa níbi ààyè náà wípé nínú tí mùsùlùmí ó sọ jù ni wípé tá a bá jẹ́ mùsùlùmí tá a wá gbogbo àwọn ṣàrá yìí tuta wí yìí tá a mú pé yányá a payọ̀ ọlọ́run pẹ̀lú àwẹ̀ tá a fẹ́ gbà a jó bẹ̀rù ọlọ́run tọ́pẹ́ ń sọ fún wa náà Kùránì wípé ọlọ́run ọba àlékè ọlá in tó sọ fún wa náà ni pé innama yatakabbalu Allahu minal muttaqi bọ́lá ọba gbaṣẹ́ lọ́dọ̀ àwọn ènìyàn àwọn tó páyà rẹ̀ ni o kì í ṣe gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ àwọn tó fi páyà ọlọ́run gbà rẹ̀ ni ó gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ àgbọ̀yé dáadáa àwọn tó bá fi páyà ọlọ́run ọba àlékè ọlá gbà rẹ̀ lọ́wọ́ torí pé innama yataqabbalu Allahu minal muttaqin ẹni tọ́lọ̀ wọn gbàṣẹ́ tó bá ṣe lọ́wọ́ ẹ̀ o làwọn tó páyà ọlọ́run àwọn tó páyà rẹ̀ gbogbo alásùnmọ̀ tó máa ń tánpẹ̀ ní ìpáyà ọlọ́run òun náà ní kíni ìmú gbogbo àwọn àṣẹ ọlọ́wọ́ bá àlékè ọlọ́ tó bá pa wá ká musẹ̀ ká gbìyànjú ibi típa wa bá ká ká ṣe é bákan náà ni gbogbo tọ́lọ́wọ́ bá àlékè ọlá bá pọ̀ fún apẹ́ mọ́ débẹ̀ gbogbo wọn ní ká jìnà sí ó túmọ̀ yìí pé àwẹ̀ yìí náà ní sinna ní ìtọ́lọ̀ ń bá ní ká ṣe ní ká ṣe ìtọ́ bá náà wọn ní ká ṣe nú àwẹ̀ èyí tí ò bá náà wọn ká jù ú lè ká mọ̀ sí i lókùgbà tá a bá ń ti gbọ́rọ̀ sọlọ́run lẹ́nu àti ní olùpayọ̀ ọlọ́run bọ́lá bá sì gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀dá rè àwọn tí ó gbaṣẹ́ lọ́wọ́ wọn ní ta ni alimọ̀tàkù àwọn tó ni tí ọlọ́run nídìí ìpáyà rẹ̀ níbi nínú àǹfààní táàrí níbi àyà yìí òun ni wípé kálukú tọ́lọ́run ó gba iṣẹ́ lọ́wọ́ rẹ̀ òun lẹni tó páyà ọlọ́run ọba àlekèọ́lá níbi ààwẹ̀ rẹ̀ kó má gbàwẹ̀ lásán ọ̀la níbi sàlámù ló bá sọ ib wàlẹ́ ìṣẹ̀lẹ̀ omi ṣe yá mi ìlà jọ̀rọ̀ wà látọ̀s mélòó mélòó ẹni tí ń gbàwẹ̀ ni kò sí nǹkan kan tọ́lọ́wọ́ sàn lẹ́sàn pa rẹ̀ ó kàn fi panú ni bẹ́ẹ̀ ni ó kàn gbẹ̀ngbẹ̀ ó kàn fògbẹ̀gbẹ̀mí ara rẹ̀ lásán ni walaysa lahu min qiyamihi illa an-nasab wa ta'ab mélòó mélòó tó jẹ́ tó ń kí lóru ni wọ́n ti ṣe tàràwì náà ni tó bá tún ṣe tàràwì tí mọ́ṣáláṣí tán yóò tún bọ́ sínú ilé yóò tún ṣe lóru náà tó ti bẹ́ẹ̀ ni kò sí kankan ẹ̀sẹ̀ kan òsì lọ́dọ̀ ọlọ́wọ́ ọba àlekè ọlá tí ó sàn kí ló kàn wa nasab ó kàn ṣe wàhálà lásán ó kàn ṣe fìtínà lásán ó kàn dàrú mọ́jú lásán náà ni Allah subhanallah òfò ńlá lélẹ́yìí ó fẹ́ ipanu lọ́sàn ó fò gbẹgbẹ́ ó róbìnrin rẹ̀ kó lè súnmọ́ orin tó wù kó lè jẹ́ ó tún dòru tó yẹ pé ó ti yẹ kó sùn tó yẹ pé oorun gangan ní iṣẹ́ tí ń ṣe lára níbi làákà kékeré kọ́ iṣẹ́ tí ń ṣe lára kékeré kọ́ ó tún dàrú mọ́jú ó sì gbé wàhálà yìí pátá ó dàbí amilatun nasiba tasla nara hamiya ó kàn ṣe wàhálà lásán náà ni iná náà ló padà kán rẹ̀ ọlọ́mọ sí wa lófò ọmọ ìyanu islam ọlọ́nla alákun mọ́tàtàkù bọ́lọ́wọ́ bá gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀dá o gbogbo sẹ́kọ̀ lọ́wọ́ gbà lọ́wọ́ ẹ̀dá ẹni tó bá payọ̀ ọlọ́run ẹni tó bá payọ̀ ọlọ́run yẹlú fa umar bun ibn umar radiyallahu anhuma abdullahi ma umar níjọ́ kan wọ́n lọ ó wá pàdé arákùnrin kan tí ń tọrọ bára ó wá tọrọ bára wá tọrọ lọ́wọ́ umar ibn umar ibn umar wá sọ fún ọmọ rẹ̀ tó ń lọ tó mú lẹ́yìn ó ní àti indirhaman ó yẹ fún dirham kan ọmọ ìbá mú ọwọ́ bá kó fún oníbàárà ọmọ ìwà tọrọ àdúrà fún bàbá rẹ̀ pé takabbalallahu minka ya abataw ìrẹ́ bàbá mi olórí rẹ̀ iṣẹ́ tó ṣe yìí ọlọ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ à ah! inú mọ́nu wa dun ó ní ọmọ mi ọlọ́wọ́ gbà lọ́wọ́ mi à ah! law kuntu a'lam tí mo bá lè mọ̀ wípé anna Allah ta'ala. takọ́bẹ̀lá mi ní sajidatan wàhídẹ̀tàn ìjọ ń bá ma wípé ọlọ́run ọba àlékè ọlá ti gba ìforíkanlẹ̀ ẹyọkẹ́ lọ́wọ́ mi àwọn sọ́dàkàtàn dirhamin wahid àbí bó bá tiẹ̀ ti lè gba díríàmù kan tí mo ná tí mo fi sàrà lọ́wọ́ mi à ah, lámùyákùn ga ibu ahabu ilayya minal mawt kò sí tí ó wù mọ́ ní gbogbo téèyàn wá ń tọrọ téèyàn ò rí ní ìrówó tí mò ń tọrọ ń sèyàn bèrè mílíọ̀n sọ rí mílíọ̀n ni gbogbo téèyàn bá ń bèrè láyé téèyàn rí téèyàn ò rí láyé tí bá ń bèrè láyé téèyàn máa ń fẹ́ láyé ni kò sí tí ó wù mọ́ tí mò ń tọrọ tó dùkú lọ. àtẹ́gìrì mímọ yàtàkẹ́bọ̀lọ̀ lọ́wọ́ mi níw ìrí ọmọ mi sọ ọmọ àwọn tọ́lọ̀ máa ń gbaṣẹ́ ni iná máa yàtàkẹ́bọ̀lù lọ́wọ́ mi náà ni mo tàkì àwọn tọ́lọ̀ ń gbà ọlọ́run làálẹ̀ kò mọ̀ tàtàkùn kábà páyọ̀ ọlọ́run ọba àlékè ọlá iṣẹ́ ní àwẹ̀ a fẹ́ gbà lásán ní sikò ní mí nìgbà àbí káfí páyọ̀ ọlọ́run tí ìpáyọ̀ ọlọ́run bá síbẹ̀ kò wúlò fún wa bí wọ́n jẹ̀bú yẹn ṣe pàtàkì fún wa náà ni ká gbẹ̀ pé ìpáyọ̀ ọlọ́run ṣe pàtàkì fún wa àràtà ádábùn bínú ṣèyà eléyìí ọ̀kan náà àwọn ẹ̀kọ́ tí wọ́n ń pè ní ádábù ṣèyàm a fi ìpáyọ̀ ọlọ́run bá àwẹ̀ lò nínú àwọn ẹ̀kọ́ nílé yàá fi páyọ̀ ọlọ́wọ́ bá àlíkẹ́ ọlá ayé bá wẹ̀ wá lò ká lè bá rí ẹ̀san báwọn ẹni àná rí ẹ̀san tí wọ́n rí ẹ̀san lọ́dọ̀ ọlọ́wọ́ bá àlíkẹ́ ọlá débi wípé ọlọ́wọ́ bá àlíkẹ́ ọlá sọ wọ́n dẹni ìṣáájú ọlọ́ni wọ́n ṣe dáadáa wọ́n ṣe ríire ọlọ́ni lẹ́dínà yòó náà máa ta ò ọlọ́ni wọ́n wọ́n mú àwẹ̀ wọ́n mú sàká wá wọ́n mú wọ́n ẹ̀mí wọ́n tún wà rìrìrìrì Aisha radiyallahu anha ó ní ya Rasulullah eré òjíṣẹ́ ọlọ́run ha ah, ah, ọlọ́run ọba àlekọ́ lẹ́nà dínà yóò na nàmà átẹ́ o ha ah, innama huwa yasraku wa yasrabu ìtumọ̀ tí mo gbọ́ ìrẹ́ ọlọ́run náà ni wípé ó àwọn tí wọ́n bá wọ́n tún ń wọ́n wọ́n tún máa ń mutí àtàwọn ẹ̀ṣẹ̀ ńláńlá mi bẹ́ẹ̀ ni fàkọ́ọ́lá sallallahu alayhi wa sallam láà yá binta sidik ilé ọmọ sidik ọmọ abubakar ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ o àwọn tọ́lọ̀ ọba àlekọ́ láwí gangan ni wípé alẹ́dìínà roman lẹ́dìínà yusalluna wa yasumuna wa yatasaddaqu àwọn tí wọ́n kírun gangan bọ́lọ̀ sí fẹ́ kí wọ́n kí wọ́n gbààwẹ̀ bọ́lọ̀ sí fẹ́ kí wọ́n gbààwẹ̀ kí wọ́n yọ sàká ṣùgbọ́n wa huwa hafu Allah subhanahu wa ta'ala yataqabbala minhu wọ́n tún ọba àdìgbà lọ́wọ́ sì gbà lọ́wọ́ wọn torí pé innama yataqabbalu Allahu minal muttaqin ẹni tó lọ́wọ́ gbàsẹ́ lọ́wọ́ rẹ̀ àwọn tó so adabu siyam inú àwọn ẹ̀kọ́ tá a fi bá lò ọba ó ní a náà àwọn ẹ̀kọ́ díẹ̀ tó wà ń bẹ òní tí àṣàlàyé fúnra wa yìí ọlọ́run ọba àlékè ọlá ó tún tẹ̀síwájú nínú àyà mi ní àyà tí ó tẹ̀lé àyà àkọ́kọ́ yìí ni ọlọ́run ọba àlékè ọlá ní pé ọlọ́run ní ayyama ma'dudatin faman kana minkum maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhra ọlọ́run ní ayyami ma'dudatin ọlọ́run ní ààwẹ̀ ta ni a ṣe lọ́rùn àyàn léyìn lórí ayáàmù màdùdátìn ọjọ́ kan tó ló ń kà ní kì í ṣe gbogbo ọjọ́ ayé ó la fi ṣe ààwẹ̀ lọ́rùn àyàn léyìn lérí ayáàmù màdùdátìn ọjọ́ tó ló ń kà ní ó ní ọjọ́ famankana minkum marido awo ala safari ẹnikẹ́ni nínú yín tó bá wá jásí pé marid yẹn ni pé ó ní àmúdi kò sálàáfíà fún ọlọ́ni awọ ala safar abẹ́ni tó jẹ́ pé nínú yín ni ó ń bẹ ní orí ìrìn àjò fa iddatun min ayyamil ukhar ọlọ́ni ọjọ́ òǹkà iye tó fi dín àwẹ̀ yẹn ni ó dá padà láwọn ọjọ́ tó kù nígbà tí o bá sí tí Ramadan bá ti lọ tán. wa 'ala alladhina yutiqunahu fidyatun ta'amu miskin bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n bá jẹ́ pé wa 'ala alladhina yutiqunahu fidyatun ta'amu miskin bẹ́ẹ̀ ni yóò máa bẹ lórí àwọn kan ní àwọn wo ni yutiqunahu fidyatun ta'amu miskin táwọn ó máa ṣe fìdíyà àwọn tálíkà ó máa fún wọn lóúnjẹ ní mímu ó máa fún wọn ní àsìkò àwẹ̀ yìí faman tatawa khairan fahuwa khairu lahu ẹnikẹ́ni nínú yín tó bá tún ṣàlékún ìyẹn nínú a tó ṣàlékún níta ṣe fura sọ fún yín ni fahuwa khairu lahu oore náà tó ló já sí fún. wa an tasumu khairu lakum ṣùgbọ́n kẹ́ ẹ gbà wẹ́yẹ ni òun ló lóore fún yín òun ló lóore fún yín in kuntum ta'lamun tẹ́ ẹ bá jẹ́ni tí ó mà ní. àtàbàtúwò ááyà yìí ọlọ́wọ́n bá àlekí ọlábọ̀ sọ níwọ̀nba kékeré yìí ni ọ̀rọ̀ pọ̀ ń bẹ gan-an gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ wa ṣe ṣàlàyé fúnra wa. alákọ̀ọ́kọ́ òun ni wípé ọlọ́wọ́n bá àlekí ọlá ní pé ayyama ma'adudatin àwẹ̀ ọjọ́ kan tí olóńkà ni gbogbo àánú láti àní pẹ́lú rẹ lẹ́yìn so àwẹ̀ kì í ṣe ti àmọ́ ń gbà lọ rárá yẹn ni pé kì ṣe gbogbo ọjọ́ láti gba àwẹ̀ ọlọ́run fa man àwọn àyè méjèèjì yẹn ní ọ̀rọ̀ tọ́lọ́ sọ láàyè yìí ó ní pé man kana minkum marida ẹni tó bá wà lórí pé ó rẹ̀ lọ́wọ́ nínú yín àbó rẹ̀ lásìkò àwẹ̀ náà ní aw ala safar àbó ń bẹ lórí ìrìn àjò ìdájọ́ tiwọn ọlọ́run ní pé yóò tún àwẹ̀ yẹn san ní ìgbà tí àwẹ̀ bá ṣe kínni tó bá lọ tán tẹ́ bá wọ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ọlọ́run ọba àdékẹ́ ọlá tí ń bẹ nínú eléyìí òun náà ni àwọn májẹ̀mú tá ń sàlàyé fúnra wa a sọ fún wa wípé májẹ̀mú ṣùrùtù wùjúbù ń bẹ ṣùrùbù síhàtú àṣìyàm májẹ̀mú tó jẹ́ pé ọ̀ranyàn ni májẹ̀mú tó jẹ́ pé báàbá tó rí ní àrùn òsèkí ni kò lè lálàáfíà kò dáa iná àwọn májẹ̀mú èyí tí ń bẹ náà àwọn ìtọ́lọ́wọ́n bá àríkọ́ lásàlàyé fúnra wa láàyè yìí òun náà ni májẹ̀mú táwọn olùmọ́mọ́ sọ fún wa wípé gbogbo ẹni tí ó bá gbáàwẹ̀ jẹjẹ sùrùtù wujub òun náà ni kó jẹ́ kí ni o yóò gbọdọ̀ jẹ́ ni tó lágbára yẹn ni alkodera ẹni tó lágbára yẹn ni pé ó lágbára láti gba ààwẹ̀ yẹ kò sí lórí ààrẹ ọ̀kan náà mẹ́jẹ̀ mu yẹn mọ́ ní sùrùtù wujub ẹni tó bá wà lórí ààrẹ ní sẹ́rí ààrẹ excuse pé kó má gbààwẹ̀ kó má gbààwẹ̀ iná mẹ́jẹ̀ tá a mọ̀ sí shurutul wujub òun náà ni kínú alkiyab alikọ́ọ̀mà ẹni tí ń bẹ lé ẹni tí ń bẹ lé tídàkejì ẹ ń jẹ́ kínú ẹni tó ṣe kíni tó rìnrìn àjò ẹni tí ń bẹ ló jẹ́ fún kókó gbáwẹ̀ ṣòṣẹ́ àwọn tá a kà wọ́n yìí ó ń gba lára shurutul wujub táwọn olùmọ̀ọ́ máa ń sọ̀rọ̀ yìí fún àwa ta a jẹ́ mùsùlùmí tán fi ń fa bí ti ń fa ìdájọ́ inú ọ̀rọ̀ ìsìn náà rí fáwọn mùsùlùmí òfin tí wọ́n rí náà ní bẹ́ẹ̀ náà ni ẹ̀rí tí wọ́n ń lò náà làwọn kan wọ̀nyí. sọ́kòsọ fún apẹ́yìn tí ó gbọ́dọ̀ jẹ́ bákan náà ni sì gbọ́dọ̀ jẹ́ ní títí ẹni tí ń bẹ nílé yẹn kò túmọ̀ sí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ní àwọn àlàyé gẹ́gẹ́ àwọn olùmọ̀ tó ṣe àlàyé rẹ̀ báwa mùsùlùmí alákọ̀ọ́kọ́ tá a bá sọ̀rọ̀ nípa alkódẹ́ra kéèyàn ó lágbára láti gba àwẹ̀ ìdàkejì ẹlẹ́ni tí ó kágara láti gbà á ìdàkejì ẹni yẹ ọlọ́run wá sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n jẹ́ aláàárẹ̀ àwọn aláàárẹ̀ yìí àwọn olùmọ́sàlàyé fún wa pé àwọn aláàárẹ̀ pé oríṣiríṣi lábẹ́ ọ̀rọ̀ yẹn wọ́n máa ń pè àwọn kan ní almufterun àwọn tí wọ́n máa ń tí wọ́n lè tunu yẹn ni pé wọ́n lè jọ̀sán lásìkò àwẹ̀ àwọn ni àwọn tó jásí pé yàjú sùlà u alfitiru wasawum àwọn lè túnú ní yẹni pé wọ́n lè jọ̀sán nínú ààwẹ̀ wọ́n sì tún lè gba ààwẹ̀ nínú ààwẹ̀ ìran àkọ́kọ́ nìyẹn ìran ẹlẹ́ẹ̀kejì òun ni àwọn alkismu yẹjibu àlehi alfitr túláàsì ní káwọn òtúnu kan jọ̀sán túláàsì ní kan jọ̀sán nínú ààwẹ̀ àgbà ààwẹ̀ wọn àfi kan jọ̀sán ìran kejì nìyẹn ìran kẹta tí mo ń túnu òní kìsìmù láàyà jùsùláwù alifẹtẹ àwọn ò lẹ́tọ̀ọ́ kí wọ́n túnu ṣùgbọ́n wọ́n fìfẹ́ ẹnu túnu yẹni pé wọ́n fìfẹ́ ẹnu jẹ ọ̀sán nínú ààwẹ̀ Ramadan ìlà alákọ̀ọ́kọ́ àwọn tó já sí pé wọ́n lè gba ààwẹ̀ wọ́n sì lè jọ̀sán àwọn nǹkan mẹ́fà àwọn èèyàn mẹ́fà kan àwọn náà kó sábẹ́ alákọ̀ọ́kọ́ almari ẹni tí ó ń ṣe àìsàn ìran àwọn tí ń ṣàìsàn yẹn ni wọ́n lè gba àwẹ̀ wọ́n sì lè túnu yẹ pé wọ́n lè jọsán àti ah, ah, lè jọsán ẹ̀fílẹ̀ ẹ̀fọ̀rọ̀ question lẹ́wà ní gba àwẹ̀ wọ́n sì lè ṣe kíni wọ́n sì lè túnu àwọn ará yìí mẹ́ta ni wọ́n àwọn almaridi gangan mẹ́ta làwọn náà tó pín sí ń bẹ nínú wa tó já sí wípé ẹni tí àárẹ̀ tó bá kéré bá ṣe ìyẹn ni pé mọ́rọ̀dù yẹsìr àárẹ̀ kékeré ló ṣe é bí orí kan fọwọ́n ọba díẹ̀ àbí inú ẹ̀ kan inú ń tẹ̀ díẹ̀ díẹ̀ àwọn olùmọ̀ pé irú onítọ̀hún kó mọ̀ tunu kó gbà wẹ̀rẹ̀ ẹ̀rọ àkọ́kọ́ nù ìrẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun làwọn tó yẹ pé tó bá ní káwọn ó gbààwẹ̀ yóò ní wọn lára díẹ̀ lórí àárẹ̀ tí ń ṣe wọn àbí yóò lékún àárẹ̀ wọn yẹn ní ṣùgbọ́n tó bá gangan ni wọ́n lágbára àti gbà á àwọn olùmọ̀gbé agbẹ́yìn sábẹ́rẹ́ wípé tó bá wù kó gbà á tó bá wù kó ṣe kí ni kó tunu mbẹ̀ yẹn ni kó jọ̀sán ìran ẹlẹ́kẹta nínú àwọn tí ó jẹ́ aláàrẹ̀ òun làwọn àlàáfíà ò tiẹ̀ ní tó àwọn rárá pàtàkì yọ ni ó lè ṣe àwọn léṣe débi pé kó bá já sí pé ó bùjọ sí ọ̀rọ̀ ikú ìdán ọlọ́run ọba àdìkọ́lá sọ pé wàlá tẹ́tulú àǹfùsàkùn má fẹ̀mí ara yẹn má fọwọ́ ara yín má fi pa má fi sara yín léṣe láti pẹ̀mí láti pa fúnra yín wattaqullaha mastata'tum <clears throat> ibi ẹ̀ bá sì lágbára mọ́ ibẹ̀ náà ni kẹsíkíni bẹ́ẹ̀ kẹpáyọ̀ ọlọ́run bá mú kí aláwẹ̀ aláàrẹ̀ kan tẹ́ pé tó bá ti gbàwọ̀ yẹn ni yóò mú kí ó di pé nǹkan yóò kó sùtá padà bá ṣẹlẹ̀ àríkó túnú nínú alákọ̀ọ́kọ́ nù nínú àwọn tí wọ́n bẹ ní abẹ́ tọ́lọ́wọ́ bá àlekí wáyé pé ẹni tó bá rẹ̀ ìran ẹlẹ́ẹ̀kejì òun náà ni almusafir àwọn tó rìnrìn àjò ẹni tó rìnrìn àjò ìran mẹ́ta làwọn náà pín sí àwọn kan bẹ ìrìn àjò tí wọ́n fẹ́ rìn ó wò pé kò ní lára láti tí ó sì fitina kankan kò ń lábá ti gbàwẹ̀ rárá yẹn tó lè gbà á kò sí ní fitina kò sí nǹkankan àwọn olùmọ̀ máa ń sọ fún wa wípé kó gbà ó dà ó dà ẹ̀rí tí ó bá gbà kò sí láìfí o bí ẹni tó yẹ pé alórí ń fọ́ lẹ́ẹ̀kan náà ní tó bá mọ ẹsikúsì yẹ pé ó ti rí ti ń fọ́hun ò ní gbà á tọ̀ kò sáburú fún ṣùgbọ́n kó gba àwẹ̀ yẹn ní ó lóore fún ìrẹ́lẹ̀ kejì ó ní àwọn ọ̀ràn ẹni tí a ti pé gbígba lílọ sí ìrìn àjò yẹn ní kíní yẹn máa jẹ́ ìnira fún un bá pé yóò jẹ́ ìnira fóun náà rè pé kóun wá lọ gba àwẹ̀ lọ sí ìrìn àjò yóò jẹ́ ìnira díẹ̀ fóun àwọn afágbà pé pé eléyìí ní ó lè tó dáa ni wípé kó gbà á bí o bá sì tún gbà á kò sí láì fi ń bẹ̀ pé yóò kàn nira díẹ̀ ní torí pé ìrìn àjò tó ń rìn ìrẹ́lẹ́kẹta làwọn ti jẹ́ pé ó bọ́ sí bí abẹ́tẹ alákọ̀ọ́kọ́ wípé tó ń bá gbà á ìrìnàjò yóò nira ó lè kọ́ sí fìtínà ńlá ńlá fóun fi ilẹ̀ pátápátá. báwọn kan wọ̀nyí òun náà ni ẹ̀rí kọ̀ọ̀kan wà fún torí àsìkò torí pé wọ́n ti sọ pásìkò ti tó ni o. ẹ̀rí ìrẹ́lẹ́kẹta nìyẹn inú àwọn tí a mọ̀ sí ẹnu àwọn tó jẹ́ ìrìn alimusafir arìnrìnàjò gẹ́gẹ́ tí ó jẹ́ alimustirun nínú àwòsù àwẹ̀ tọ́lọ́wọ́ bá adékọ́lá sọ súnmọ́ àwọn àyà yìí pé ẹnikẹ́ni tó bá gbà àwẹ̀ ní bóyá orin ìrìn àjò ní bóyá orin àbóyá ìrìn àjò ní àwọn ọ̀nà tó tún tẹ̀lé òun náà ni àwọn ọ̀nà tí wọ́n lè tu nínú àwẹ̀ àwọn náà ni kíni òun náà ni àṣekù khabir ẹ̀rí àwọn àgbàlagbà ọkùnrin àwọn almaratu adus àbí àgbàlagbà obìnrin tàbá rírú wọn inú ṣẹ̀rẹ́ islam wọ́n gbà wípé èyí tó bá di pé àgbà rẹ̀ kò kọdí nǹkan mọ́ gbáwẹ̀ ó lè gbàwẹ̀ lọ́pọ̀ sọ pé àwọn tí wọ́n ń túnu ní ìran àkọ́kọ́ làwọn tó lè gbàwẹ̀ wọ́n sì lè túnu yẹ̀rẹ̀ pé wọ́n lè jọ̀sán wọ́n sì lè ṣe kíni wọ́n sì lè gbàwẹ̀ bẹ̀tẹ́ bá túnu kò sí wáyé ìpínbẹ̀ yẹ̀rẹ̀ pé wọ́n lè má gbàwẹ̀ ní ṣùgbọ́n tó bá tún ṣe é olùlàdà fún wọn ẹni tí ó ti ń dàgbà ó pé ah, àgbà ti dé tó ń bá gbà àwẹ̀ yẹn ní kò sí wàhálà kankan fó yẹ kó ń lè ṣe kò sí láìfi yẹ kó gbà àwẹ̀ nìyẹn bákan náà ni ó sì lè ṣe kíni ó lè dọ̀sán nú àwẹ̀ níbo bá rí pé ah, àgbáyé ti tó kí n stéèjì pé tí n bá ní kí n máa gbà àwẹ̀ nígbà tí mo ń fi ìyà jẹ ara mi ni ẹ̀rí pé àwọn yẹn náà ní àwọn ọ̀ràn ẹlẹ́ẹ̀kejì nìyẹn bákan náà ìran ẹlẹ́kejì yẹn ni àwọn kan tó kó sábẹ́ rẹ̀ àwọn ni àwọn aláàárẹ̀ yìí tó já sí wípé àti rí àlàáfíà rẹ̀ ní bóyá dókítà sọ fún wípé tọ̀ ọ̀gbọ́n ìṣeré mọ́ rárá o àbóhùn gangan ti lára pé kò rọrùn fún ma pé àlàáfíà rẹ̀ jìn àlàáfíà jìn sí pé ah, ah, àlàáfíà àfọlọ́nkò ò ní jákàmọ́ná ọlọ́run dé àwọn tí àwọn chronic ulcer bá ń ṣe àtàwọn àrùn mi ẹ̀bẹ̀ pọ̀ káàkiri kí sọ̀rọ̀ ásà nìkan o àtàwọn chronic ulcer bá ń ṣe gángan rèé àyà subhanallah láàrin thirty minutes sí forty five sí forty minutes wọ́n gbọ́dọ̀ tí nǹkan kan bọ́nu ìjọba wa pẹ́jù nu wọn láàrin wákàtí kan ni tọ́balẹ̀ wákàtí kẹsẹ̀ wákàtí káàbọ̀ rèé yóò ti mọ gbọ̀n báyìí yóò ti mọ gbọ̀n bẹ́ẹ̀ làwọn àìsàn mí náà ń bẹ bẹ́ẹ̀ ìdáǹgbà àwọn àwọn yẹn náà ní wọ́n wọ abẹ́ ìran ẹlẹ́ẹ̀kejì ètò yà sí pé ìran ẹlẹ́ẹ̀kẹta yẹn ni àwọn arúgbó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó alimohim pàtàkì jùlọ òun ni wípé àwọn ará tí wọ́n lè túnu tí wọ́n sì lè gba ààwẹ̀ nínú wọn òun náà ni arúgbó ń bẹ ẹ̀rí nínú wọn ni arúgbó ń bẹ wọ́n lè túnu wọ́n sì lè gba ààwẹ̀ gẹ́gẹ́ bí sẹ̀rí fún àwa mùsùlùmí bákan náà nínú àwọn ará tí wọ́n lè túnu tí wọ́n tún lè gba ààwẹ̀ òun náà ni àwọn tó jẹ́ sí pé wọ́n bá lóyún ẹni bá lóyún àtẹni tí ń fọmọ lọ́yàn ramẹ́fẹ̀fà ti pé báyẹn ẹni tó lóyún àbẹni tí ń fọmọ lọ́yàn àwọn ẹ̀yẹ náà lè túnu wọ́n sì lè gba ààwẹ̀ ìyẹn ni wípé wọ́n láǹfààní tó bá di pé oyún tóun níyẹn ní kò ní kó aburú báwọn tóun bá gba ààwẹ̀ kò sí láyé ìbẹ̀nu ṣẹ̀rẹ̀ islam tó bá bá di pé yóò kó aburú bá òun ìnira ó bá òun látara pé tóun bá gba ọ tóun pẹ̀lú oyún ní kóun fi gba rẹ̀ ní kó ṣe kí ni kó di ọ̀sán ní ramadan kó di ọ̀sán ní ramadan ẹ̀rí bákan náà ni ẹni tó ń tó ọmọ lọ́wọ́ ó lè gbìyànjú kó gbá rẹ̀ tó bá di pé ìkan yóò kó nira bá òun ó lè ṣe kí ni kó di ọ̀sán ramadan so ìdájọ́ àwọn wọ̀nyí ọ̀tọ̀ọ̀tọ̀ sí ni wọ́n ìdájọ́ ẹni tó rẹ̀ ta ló tráfù làbẹ́ni tó tráfù ní ìyọlọ́wọ́ ọba àdìkẹ́lá ni pé yóò dá àwẹ̀ rẹ̀ padà lásìkò tí àwẹ̀ Ramadan bá ti lọ tán ìdájọ́ kan nìyẹn ìdájọ́ àwọn arúgbó ìdájọ́ tọ́lọ́wọ́ ọba àdìkẹ́lá fún wọn náà ni wípé wàhálà lẹ́gí náà fi tìyà tó ń tọ́ àmú miskin àwọn yóò máa fún àwọn miskin ní oúnjẹ ìyá wọn àwọn aláìní ó máa fún wọn lóúnjẹ aláìní yóò máa fún lóúnjẹ eléyìí ìdájọ́ tí àwọn olùmọ̀ wọn fún wa ní ààyè yìí lélẹ́yìí bọ́lá tí ń gbà táwẹ̀ bẹ̀rẹ̀ ní gẹ́gẹ́ bí n tí ọlọ́run lè àlekí mú wá nínú ààyè ọlá ńgbà tí ó kọ́kọ́ mú wá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tí ní òun náà ni ọba ọlá sọ fún wa àwọn mùsùlùmí pé ẹnikẹ́ni nínú yín lóúnjẹ oníṣùgbọ́n nígbà tí ayé ẹlẹ́ẹ̀kejì máa dé tá a Ramadan ọlọ́run padà lékè ọlá padà sí kí ni ó ti àkọ́kọ́ rẹ̀ Ibn Abbas radiyallahu anhuma òun ní irun sọ yìí Bukhari náà ó ní àyà àkọ́kọ́ yẹn ní ò ó ní kíndìn òfin parẹ́ ni wípé ọlọ́run bá lékè ọlá ń sọ nípa wípé àwọn tí wọ́n bá ní agbára òun ní kí wọ́n gba ẹni wọ́n mọ̀ fún àwọn tálíkà ní oúnjẹ ni tó yẹ pé láti ẹni tó wá ní arúgbó lọ́kùnrin ní arúgbó lóbìnrin ní àwọn ò mọ̀ fún tálíkà kọ̀ọ̀kan lóúnjẹ láti fi dí ààwẹ̀ yẹ padà so ó fi mọ̀ pé ààyè yẹn ti sẹ́kù sínú yẹn ni pé ààyè yóò parẹ́ nìyẹn ni yẹn ni pé ìdájọ́ ààyè yẹn ṣe kí ni o ó yìí sẹ́kù tá a máa lò nínú sẹ̀rẹ̀ Islam yẹn ló mú àwọn ọ̀gọ̀rọ̀ àwọn afágbà yìí pé intaṣọ yẹn ni òun náà ni tó sì lékejù òun ni wípé ayẹyẹ ni kò parẹ́ yẹni pé ìdájọ́ rẹ̀ ò eyín tí ó mọ̀ kù náà ni wípé gbogbo ẹni tó bá jẹ́ arúgbó tí kò lè gba àwẹ̀ yóò máa fún tálíkà kọ̀ọ̀kan ló ń jẹ nínú àwẹ̀ yẹn àpọ̀fẹ́sọ̀ fún wa fún pé ó lè fún tálíkà táwọn ló jẹ́ ni ó lè fún lẹ́ẹ̀kan ṣoṣo pé kó gba nǹkan tí ó máa fi sínú lọ ó sì lè ṣe ní èdè kò sí láì fi ń bẹ̀ ó sì lè ṣe kókó gbogbo àwọn èèyàn jọ tàbí ìsìn mo fẹ́ bọ́ yín lẹ́yìn ẹ̀ẹ̀kan ṣoṣo kò sí láì fi náà nínú rẹ̀ kò sí láìfi nínú ẹ̀ so alimuhimu gbogbo àwọn tó bá jẹ́ pé àdúgbò ni wọ́n lọ́kùnrin àti lóbìnrin ìdájọ́ kan ló bá wọn lọ àtẹni tí òun náà kò sarúgbó ní ṣùgbọ́n àárẹ̀ ti sọ darúgbó túláàsì tí ó lè bá wẹ̀ ní àárẹ̀ tó jásí pé bíi tá a sọ pé kúrìkì ọkà ọ̀sán àbáwọn kan mìíràn sọ̀rọ̀ yìí tí wọ́n mú pé ah, ọdún kò wọ́n bá ní kó máa pa àwẹ̀ ìlera wọn ọdún mẹ́wàá gan bóyá ò mọ́ra làáfíà kìíní ó túmọ̀ wípé kó náà mọ bọ́ àwọn tálíkà kọ̀ọ̀kan kí ló dùn wọn tálíkà tá a mọ bọ́ inú ṣẹ̀dá Islam fẹ́ tí ó bá mọ báyọ̀ kọ̀ọ̀kan òun náà ni nísù mọ́d ta nísù sọ́ọ̀ì nísù sọ́ọ̀ì níta mọ̀ sí nísù sọ́ọ̀ì òun náà ni múdù méjì ti wá ń bí tá ń lò sọ́ọ̀ì anábìá Muhammad Islam ó ṣe dédé múdù mẹ́rin múdù mẹ́rin yẹn ní ìlàjì múdù mẹ́rin òun náà ni múdù mélòó méjì tó túmọ̀ pé ní tí ó máa fi bọ́ aláwẹ̀ kọ̀ọ̀kan kó bùkún kí ni dédé múdù yìí tó nínú sẹ̀rẹ̀ Islam èyí tó fi ń dáa jù ní àwọn kan tá à ń sọ ilé yìí àwọn jẹ́ pé àsìkò ti lọ gan kí ọlọ́run ọba àlekíọ́lá kó dákun kí ó san wá ní ẹ̀san rẹ̀ èyí tí agbọ́n náà ọlọ́run mọ́sàájì ṣe wá ní àǹfààní pàtàkì jùlọ àwọn tí máa ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa àwọn kọ́lá tó ń sọ léyìí fún àwọn tó máa ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa ká má dákẹ́ nígbà tá a dákẹ́ òun ló ń kọ́ ló tún mú kí àwọn náà máa change díẹ̀ bọ́nà tí ń gbà tí ọ̀rọ̀ Osu oṣooṣù àwọn kan mọ́jọ́ àwọn kan mọ́jọ́ nígbà tí ó bẹ̀rẹ̀ ní gbogbo nígbà tí ó bẹ̀rẹ̀ ní gbogbo agbègbè pé ká máa sọ oṣù ká máa sọ oṣù kíní kan ní ká gbọ́ aláṣẹ ní wàhálà tó bí nílé ẹlòmíì bí ní ilé tẹ́lómi máa ń gbé tàbí kọjú tó ọdún tá à ń gbé ní ìsọfúnṣọ tẹ́lómi ìsúsọ kékeré kọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn náà ń fọ́ọ̀lù síbi kíní yẹn lónìí nígbà ìgbìyànjú òṣèkíní tí ò dúró nísìnyí àwọn ti Lagos State agbọ́pọ̀ wọn ti mọ́jọ́ ṣùgbọ́n nígbà tá a bá sì dákẹ́ náà ní kí yóò sì máa lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí àwọn tó máa tún mẹ́lẹ́gbẹ̀ẹ́ wa náà àwọn ọjọ́ tí wọ́n mú ká máa ṣàlàyé fún wa pé eléyìí kò sínú ọ̀rọ̀ sẹ̀rí Islam pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká ṣàlàyé fún wa kò sínú ẹ̀sìn èyí tó dáa jù náà ni ká gbọ́ pé wọ́n rí oṣù tá a bá ti tẹ̀lé aláṣẹ tó gbọ́ pé wọ́n róṣù rèé ká sì tẹ̀lé ntówí eléyìí náà ni ìdájọ́ èyí tí ń bẹ nínú sẹ̀rí Islam tẹ́bí gbogbo ẹ̀ náà ní ta fẹ́ sí lálàyé pátá nínú ọ̀rọ̀ yìí ṣùgbọ́n lọ́wọ́ ọba àlìkẹ́ ọlá òkádàra rẹ̀ torí pé gbogbo àwọn májẹ̀mú tí ó wà nínú ààwẹ̀ àsọfà pé inú àyà mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ gbogbo májẹ̀mú táwọn àfa kó wá níbi ààwẹ̀ ó pé ń bẹ̀ àyà ẹlẹ́kẹrin tọ́lọ́run fi sọ̀rọ̀ ààwẹ̀ oni arkanu salati arkanu siyam bembe bákan náà adabu siyam bembe bákan náà àwọn uh, sunanu siyam ona wà ní ibẹ̀ so bet Ọlọ́run kádàrá ní ibi tí yaride ni so an bẹ Ọlọ́run ọba alikiola tuntun ya fi bẹ kọmasa gba ní ìjọsìn fẹni kọ̀ọ̀kan wa wa sallallahu ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallim subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant wa astaghfiruka wa atubu ilayk assalamu alaikum